الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته شرع عمدة الأحكام من كلام خير الأنام للإمام الحافظ عبد الغني بن عبد الواحد المقدسي عليه رحمة الله ìtẹ̀síwájú lórí tírà wa Umdatu al-Ahkam èyí tí ń sàlàyé fún wa àwọn ọ̀rọ̀ àti iṣẹ́ àti iṣẹ́ àti àwọn àṣeṣí òjíṣẹ́ ńlá Muhammad aleyhi abdul salati wa atamu taslim tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn kìtàbù sọ̀lá àkòrí ńláńlá tí ń sọ̀rọ̀ nípa àsọlá ìjẹ̀láwà lábẹ́ àkòrí àwọn ọbẹ̀ ní báàbù asùfù ẹ̀ka kan nínú àwọn ẹ̀ka àkòrí tí ń sàlàyé nípa títò sáfù báàbù asùfù abẹ́ àkòrí ìlàwà o hadisi tí a dé òun náà ni hadithu ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ báàbù yìí ó ṣe déédéé hadithu eighty five márùndínláàádọ́rùn. olùmọ́wá ní wà án anasin ibn malikin radiyallahu ta'ala anhu anna jaddatahu mulaikata da'at رسول الله صلى الله عليه وسلم لطعام صنعته فأكل منه ثم قال قوموا فلأصلي لكم قال أنس فقمت إلى حصير لنا قد اتودى من طول ما لبث فنضحته بماء فقام عليه رسول الله صلى الله عليه وسلم وصففت أنا واليتيم وراءه والعجوز من ورائنا فصلى لنا ركعتين ثم انصرف ثم انصرف رسول الله صلى الله عليه وسلم ولمسلم أن رسول الله صلى الله عليه وسلم صلى به وبأمه فأقامني عن يمينه وأقام المرأة خلفنا ثم قال المصنف اليتيم قيل هو ضميرة جد حسين ابن عبد الله ابن الضميرة حديث واتي أفا سلاي لا رأي نوبا لبي باب الصفوف ẹ̀ka tí ń ṣàlàyé nípa tó ní ṣe pẹ̀lú sáfù. Anas ọmọ Malik sàbẹ̀ yìí ó gbajúmọ̀ púpọ̀ òun náà máa ń pè ní khadimu rasulillah sallallahu alayhi wa sallam ẹtì máa ń ṣe bọ̀yìbọ̀yì ànábì Abu Hamza ẹnìtàn ànábì máa bẹ̀ ń sẹ́yìn ẹ̀rí sábẹ́ yìí ó gbajúmọ̀ púpọ̀ àní lè dára dúró lórí ọ̀rọ̀ rẹ̀ ní kété tànàbí dé Madina òun ni ìyá rẹ̀ lọ fún ànábì pé ẹni tó mọ bẹ́ẹ̀ ń sẹ́rẹ̀ o gbogbo tó bá fẹ́ bẹ̀ máa bẹ̀ o lóru ni lọ́sàn-án ni ó jẹ́ kí Anas kó súnmọ́ ànábì púpọ̀ ó sì máa ń pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́dà tí sáadé mi ò mà nípa òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam òun ló gba hadith yìí wá anna jaddatahu ó ní màmá màmá òun ti ṣe mọ̀lẹ́kà màmá màmá òun dáàtì. رسول الله صلى الله عليه وسلم لطعام أقونا النبي أقيا النبي أدانا كالي وأن كان النبي وا أقيا بجي فنشيولون لطعام صنعته وأن فأكل مني النبي واجنبي أجون فنشيولون وبجون لاني ìdáradó méjì àbí mélòó kan ń bẹ ń bí ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ Anas ibn Malik ó ní jádà rẹ̀ jádà ni màmá màmá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́rọ̀ rẹ̀ máa ń jẹyọ níbi hadith òun náà ni màmá Anas ti ń ṣe Ummu Sulaym lọ́pọ̀lọpọ̀ òun ló fà ǹjẹ́ màmá Anasi gangan òun ló invite anabi ni àbí màmá màmá rẹ̀ aleyhi salatu wa salam láàrin yìí àwọn onímọ̀ àwọn kan lọ síbi pé kìí ṣe màmá màmá Anasi ló pe anabi. màmá rẹ̀ náà ni wọ́n nítorí pé gbólóhùn jádà yìí ìyẹn ni pé anna jàdátàhù màmá màmá rẹ̀ yìí kìí ṣe anasi lọ́lọ́ sẹ́rí sí ọlọ́ sẹ́rí sí ẹni tó gba àdìsí wa látọ̀dọ̀ anas òun náà ni orúkọ rẹ̀ ń jẹ́ ishaq ibn abdullah ibn abi tọ́líhá òun ni ẹni tó gba àdìsí yìí wá indal bukhari wa muslim lọ́dọ̀ anas wọ́n nítorí pé bàbá bàbá arákùnrin yìí ti ṣe abdullah ishaq ibn abdullah òun àti anas àwọn ni wọ́n jẹ́ bí cousin torí pé ìyá bàbá tiẹ̀ ìyá bàbá tiẹ̀ òun ló jẹ́ ìyá ìyá ìyá bàbá tiẹ̀ òun ló jẹ́ ìyá fún Anas ọ̀rọ̀ àwọn apá kan náà àwọn olùmọ̀ọ́rẹ́ o tó túmọ̀ sí wípé Abdullah tó jẹ́ bàbá Ishaq yìí àti Anas àwọn náà jọ jẹ́ ọmọ ìyá kan náà ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ kan ló lọ bí báyìí gẹ́gẹ́ bí ibn abdulbar alqadi iyam àti irú wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n zọ́hírù alhadith èyí tó hàn níbi àdísì yìí ni pé anna jaddatahu anasi ní akọ́rọ́bù mazokir ẹ̀ńtàn dárúkọ pé ìyá ìyá eléyìí òun ni olùmọ́wá alḥafiz abdulghani ibn abdulwahid al-maqdisi òun làwọn fún ní agbára wípé ìyá ìyá anẹ́sì gangan ni kìí ṣe ìyá ìyá ẹni tó gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ anẹ́sì tọ́ ntasáfẹ́ lò ìyá kan láyé ànábì orúkọ rẹ̀ ń jẹ́ mọ̀lẹ́yìká èyí tó súnmọ́ ni pé ìyá ìyá anẹ́sì ni. ọ wá invite anabi ọ̀dáná kalẹ̀ akéèsì ẹlẹ́ẹ̀kejì ni irú eléyìí ó wà ó wa láàrin àwọn sàábé wọ́n ká pè wọ́n pè àpèjẹ wọ́n ká invite anabi alayhi salatu wassalam tó ń ṣe ọlọ́run níjọba wà kí wa tí ò kìí ṣe pé ń ṣe nǹkan kan wọn ò ṣèyàwó wọn ò kó ma wọn ò ṣe nǹkan kan ọkàn pè àpèjẹ. kó ṣe ọlọ́run wọn á jẹun lọ́dọ̀ àwọn àbí kó jẹ́ pọ́ fẹ́ pe àpèjẹ fáwọn èèyàn torí pé irú yìí iṣẹ́ orí ńlá ńlá ni nínú ẹ̀ òun náà ni ìpààmù àpààm nínú àwọn iṣẹ́ olóore tó tóbi ni kí wọ́n kàn dáná kó sì pe àwọn èèyàn fún àpèjẹ àbí kéèyàn fẹ́ fi pọ́n ẹ̀yàn lé àbí láti fi consolidate ìfẹ́ kífẹ́ ó wà pé ẹ máa bọ̀ wá sọ́dọ̀ mi aṣááyí ọ̀wọ́n lọ́dọ̀ tí wọ́n ń bí àmọ́ kọ́mọ̀ dáadáa láwọn àwùjọ míì títí dìsìn ní àṣà dáadáa yìí ṣùgbọ́n láwùjọ tiwa oríṣiríṣi ìtumọ̀ làwọn èèyàn ó fún un àfàwùjọ tó bá mọ́ àmọ́ àwùjọ dọ̀tí ẹmọ tí ń fi ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn bá kọ́ fọ wa máa kọ́ bá wa fọ àwùjọ wa mọ́ irúṣẹ́ iṣẹ́ olóore tó tó nípìlẹ̀ nínú súnà nàbì ni ó nípìlẹ̀ nínú al-Qur'an wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asiran. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sì jẹ́ ma wa kí èèyàn máa ṣe oúnjẹ kó máa ṣe oúnjẹ fáwọn èèyàn nígbà míì ó lè jẹ́ ìkan ti sè nígbà míì ó sì lè jẹ́ tútù tí wọ́n náà kí èèyàn mọ̀ pé inú iṣẹ́ ni àwọn àwòrán báyìí ó gbajúmọ̀ púpọ̀ dáná bí ìyá yìí ìyá arúgbó ọba dáná ọba ránṣẹ́ pé ànábì ń ṣe ọlọ́run sì dáhùn ẹ̀rí eléyìí náà ara ìtẹríba tó tóbi ní ṣe ọlọ́run jẹ́ pé ẹ̀kọ́ ó gbé à ìyá arúgbó ṣe oúnjẹ wo arúgbó fẹ́ ṣe rárá ń ṣe ọlọ́run dá lóhùn ó sì jẹ́ ń bẹ́ẹ̀ lẹ́yìn náà ثم قال ń ṣe ọlọ́run wá ní lẹ́yìn ìgbà tó jẹun tán ẹ̀rí wá ní kó mú fọlẹ òsọlì àlàkùn ọyà dìde ẹ dìde kí n kírun fún yín irun tá nàbì kí fún wọn kìí ṣe wọn ọ̀ràn yẹn o náfìlà náfìlà ni ànábì ọba kírun fún wọn kọ́lá anas anas wa ni fàkúntù ìlà àṣírí mo bá dìde nígbà tá nàbì sọ̀rọ̀ yìí mo bá lọ bí ẹni ẹni wa ìlà àṣírí ńlá náà ẹni tá a nílé pé a ó ṣe ọlọ́run ní òun fẹ́ kírun fún wa nínú ilé kọ̀dẹ̀sùwọ́dàmì tó lé máa lóbè ó lẹ́nu yẹn ó ti dúdú pẹ̀lú wíwọ̀ tá a máa wọ̀ kí ni tó máa wíwọ̀ láàrin yìí náà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ìyẹn ni pé ó ti dúdú látara jíjòkó lè. ọ̀dájú wípé nǹkan tí bá jòkó lé bí ẹni pé wọ̀ náà ni àwọn ẹ̀rí kan bẹ tó ń ṣẹlá Muhammad tó ṣe àwọn kankan léèwọ̀ pé ẹ gbọ́dọ̀ wọ ilé yìí ẹ gbọ́dọ̀ wọ ilé yìí gẹ́gẹ́ bí aṣọ hàríìrí irú àwọn yìí gbọ́dọ̀ wọ sọ́rùn yìí fọkùnrin gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwọ ni kéèyàn tẹ̀ pé nkúkú wọ̀ mọ tẹ́ ẹ ní ìfi kírun ni mọ tẹ́ máa fi ń jòkó ni torí pé ìdájọ́ kan náà ni nínú àwọn ẹ̀rí òun náà ni ọ̀rọ̀ tí sọ yìí ó ní ẹni yìí ti dúdú torí wíwọ̀ pípọ̀ tó ti pọ̀ ńbẹ àwọn tí wọ́n máa ń wọ̀ ti wọ́n yìí ti wẹ̀ ní kí náà tó túmọ̀ sí pé bí ẹni pé èèyàn wọ̀ nǹkan náà tí èèyàn bá ti ń jòkó lé lórí bí ẹni pé ń wọ̀ náà ni kọ̀dísíwádá náà tó lè máa lóbi ìyẹn ni pé torí pé àwọn tí ń máa ń jòkó lè ti pẹ́ fanabáhùhù bìmá olùwọ́n lọ fọ́ ọ̀nù pẹ̀lú omi wọn nù wọ́n mi sí òun fi sódà kó tiẹ̀ fi mọ́ fífọ̀ tó fọ yìí tó ń fura pé ẹ̀gbin wà ń bẹ̀ ni àbọ̀fẹ́ kó má ní mọ̀ pé àwọn alálejò èyí tó súnmọ́ ní ẹlẹ́ẹ̀kejì. فقام عليه رسول الله صلى الله عليه وسلم Ànábì bá dó lórí ẹni ẹni náà ni wọ́n fi ṣàlejò ńjọ́ náà pé ẹ̀tẹ́ ní kalẹ̀ ẹ ṣe àti lọ Ànábì bá dó ń bẹ́ẹ̀ وصففت أنا واليتيم وراءه anas ní èmi àtọmọ òru kan ìyẹn ni pé ọmọ kan náà bẹ́ẹ̀ tí wọ́n pè ní dùnmẹ́rọ̀ gẹ́gẹ́ bí nsáfà wa alḥafiz abdulghani tí wọ́n fi so kọ́ rẹ̀ òun náà ni jádù hussein ibn abdullahi ibn dùnmẹ́rọ̀ ó láwọn méjèèjì àbá tó sẹ́yìn ànábì wal ajuzu min wara'ina ìyá arúgbó òun bẹ̀lẹ́yìn àwọn. eléyìí òun gangan ni maqsudu at-tarjama àti sábàbù ìrọ́dì hadith ntọ́fà tólùmọ̀ wa tó fi dárúkọ àdìsí ń bí báyìí bóòlù àtò sáfù tó bá ṣe kóbìnrin àtọkùnrin bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ó ní faqama alayhi rasul sallam anabi dúró yẹ ní wasafaftu ana wal yatimu wara'ahu èmi àtọmọ orúkọ àwa dúró lẹ́yìn ànábì gangan wọlé àjùzù mi wàrà ìnà ìyá ìyá wa dúró lẹ́yìn lẹ́yìn fasọlẹ lẹnu rọkà àtẹyì ànábì bá kẹraka méjì fún wa sọmọ ntọrọ rasulillah sallallahu alaihi wa sallam lẹ́yìn náà ló ń ṣe ọlọ́run bá ọba kúrò lẹ́yìn ìgbà tó ṣe tó kẹraka méjì náà nínú lọ́dọ̀ muslim wal muslimi anna rasulallah sallam salla bihi wa bi ummihi hadisi ó wá wá nínú ẹgbàá wa ti muslim òun sọ pé anabi ó lìdí òun òun àti màmá òun eléyìí òun làwọn olómìnà mi dì mú wípé kìí ìyá ìyá anasi rẹ̀ náà ni o fàkọ́mọ ni ẹ̀yẹ̀mí nìyí ó lọ ànábì wá fìmí sí apá ọ̀tún ànábì dúró lápá làáfíà wà qama al-mar'ata khalfana olóbìnrin wá dúró lẹ́yìn lẹ́yìn àdìsí méje ọ̀rọ̀ méjèèjì àwòrán rẹ̀ fẹ́ yàtọ̀ òun ló fà táwọn olùmọ̀ ní ó ṣeéṣe kọjá pé ìṣẹ̀lẹ̀ méjèèjì kò papọ̀ ọ̀tọ̀ ní invitation alákọ̀ọ́kọ́ tó ṣe pé jádà ànábì afwan jádà anas ìyá ìyá anas òun ló invite ànábì ó yàtọ̀ sí ìgbà tí ànábì tún lọ kí màmá anas gangan tí ṣe ummi sulaim gẹ́gẹ́ bí riwaya muslim òun ní ànábì fi òun ṣe apá ọ̀tún ànábì dún ní ó mìíràn àwọn méjèèjì nìkan ni ó wá ní. Mama mi wà ń bẹ lẹ́yìn obìnrin dó lẹ́yìn ju gbogbo ẹ̀ lọ ẹ̀kọ́ tí àdìsí yìí fẹ́ kọ́ wa òun náà ni wípé tíyàn bá fẹ́ to sáfù tóbìnrin bá bẹ ń bẹ obìnrin ó wà lẹ́yìn àwọn ọkùnrin àwọn wà wájú nínú ẹ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn ọmọ kéékèèké tí wọ́n ti gbọ́n sá fún wọn ó wà mu'tad ó ní i'tibar sá fún wọn sá fún náà ni o yàtọ̀ sọ́mọ tó bá kéré débi pé bí eré ọmọ tí ó jáde ní sáfù tí ó tún wọlé tí ó tún wẹ̀yìn tí ó tún sá lọ tí ó tún ṣe irú eléyìí sáfù rẹ̀ òun wà considered ẹni tó lè jáde kúrò ní sáfù anytime ṣùgbọ́n ọmọ kéèké tó ti gbọ́n níwọ̀nba tí wọ́n ti mọ̀ pé no níwọ̀nba ti wà lórí sọ́lá èyí ó focus sáfù tiwọn náà ó bígbà tí wọ́n to sáfù náà ni ìyẹn wọ́n lọ máa rò pé àwọn yìí gan-an wọ́n ń tábà báyìí wọ́n máa wọ mọ́sálásí sàn kékeré ní báyìí tó sàti dàgbà bóyá bí ọmọ ọdún márùn-ún lọ sókè so mẹ́fà méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tọ́mà ti wọ tẹ̀mù yìí tí wọn ò sì pọ̀ lérí ọmọ mi náà ọlọ́dún márùn-ún ìjàngbọ̀n rẹ̀ ó pọ̀ ọ̀kọ̀tẹ̀ ní máa ti ń ṣe irú àwọn yẹn àmọ́ tó mọ́ bá ti ní ìdúrà tó farabalẹ̀ ó lè tó sáfù tí ó sì wà ní ẹ̀gbẹ́ èèyàn eléyìí torí pé àwọn méjì tó bá ṣe pé anasi nìkan ni yóò wulẹ̀ dúlẹ̀gbẹ́ ìmáàmù ni yóò wulẹ̀ dúlẹ̀gbẹ́ ànábì ni àmọ́ láti fi kọ̀nsídà wípé sáfù ọmọ kéékèèké náà èèyàn lè wà nígbà míì bó fẹ́ kí jàmá àbọ̀ fẹ́ kí iná fílà nkankan kọ́lá kọjá àwọn kéékèèké tó máa ti gbọ́n sáfù wọn ó sì wà kọ̀nsídà wọ́n lè tò lẹ́yìn yàn ẹlẹ́kẹta nínú àwọn àǹfààní tá kọ́ níbi eléyìí òun náà ni wípé obìnrin tó bá ti jẹ́ òun nìkan kò sí nǹkan kan wípé ó lè dá tó sá fún ṣàkóńṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ó ní gbogbo ẹni tí máa ń dá tó sá fún kò ní rùn ṣùgbọ́n léyìí dátì tẹ́ tó bá lọ dá dúró tọ́kàn lọ dá dúró kọ́dà ó yàtọ̀ sẹ́ni tó ṣe pé ọ̀fẹ́ tó sáfù ṣùgbọ́n sáfù ti pé kọ̀ wá mọ́ òun nìkan ló ríra ẹ̀ ní sáfù míì tó kàn wọn á níra kan pé ẹlòmíì fẹ́ dé tí ọjọ́ yìí sáfù rẹ̀ ó sì lálàáfíà kódà kó ṣe pé bó ṣe padà wá kì nìyẹn tó fi kírun yẹn tán sáfù rẹ̀ lálàáfíà torí pé kí ni kì í ṣe pọ́ fẹ́ dá dúró kò síyàn mọ́ ni èyí tí ó sì lẹ́sọ̀ọ́ ni kọ́mọ wa wọ ẹnìkan sẹ́yìn pé wá dúró tì mí tú láti rárá yóò ní sùúrù tí jàmáà mi táwọn ọ̀kan náà àwọn mi bá dé wọ́n sì tò ní ẹ̀gbẹ́ ẹ̀ eléyìí òun ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi káfíyẹ ọ̀kan kùn òun náà ni ó lẹ́tọ̀ọ́ kéèyàn kíná fílà ní jàmá tí ìbá ti ṣe ní gbogbo ògbà nígbà míì yẹn kàn lè fẹ́ kíta kìyàmù lẹ́yìn nínú ilé ọwọ́ sásìkò bóyá èèyàn àtàwọn ará àtàwọn ọmọ náà so èèyàn sì fẹ́ kí níjàmá eléyìí náà ó dáa kò sí tó burú ń bẹ kéèyàn máa kí i bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan nínú ilé kọ́lá gbà míì bíi dùhà tó bá papọ̀ èèyàn lè kí ní jàmá gẹ́gẹ́ bí ó ń ṣe ọlọ́run ọba bó ṣe kí irun fún tọ́ káfíkà kan èyí tí wọ́n fi invite ànábì yìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ táwọn sàbí máa ń jòwèrè kánábì sáwà kírun ní fún àwọn nulẹ àbíláyè kan níta fi ṣe léyìí òun náà ni alibarika ounṣẹ́lá Muhammad aleyhi salatu wa salam sòyí tó wá fi wọn lọ́kàn balẹ̀ pé síbà nábì náà kírun fáwọn bíbá yìí eléyìí ó jẹ sífẹ́ nìkan <clears throat> ìyẹn tó ní ṣe pẹ̀lú alibarika àfi òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa àmọ́ kò sí kankan lóde òní bí èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí lo mọ́sálásí àbọ̀ ẹ̀sẹ̀ kọ́ mọ́sálásí tán wá nítọ̀ ẹ̀yin ẹ kọ́kọ́ wa bá wa kí júmọ́ à gẹ́gẹ́ bí àpẹẹrẹ eléyìí náà kò sí tó burú ń bẹ بإذن الله تعالى نكتفي بهذا القدر ونسأل الله جل وعز الفقه في الدين وأن يوفقنا لما يحب ويرضى والله تعالى أعلى وأعلم